mo ní bàbá àgbà ẹ ṣé bàbá àgbà ẹ ṣé ẹ kú tọ́jú mi bẹ́ẹ̀ tí ń tọ́jú mi lójoojúmọ́ bàbá àgbà ẹ ṣé ayérayé mo gbé yín ga bẹ́ẹ̀ tí ń pa mí mọ́ bí ẹ̀yin ojú ẹ ò jáyé orí mi gbé ṣe nǹkan kan mo ní bàbá àgbà ẹ ṣé sọ mí dàgbàdónúgò fáwọn adìyẹ ọ̀tá mi mo ti dàwò mọ́jú fún wọn mo ní bàbá àgbà ẹ ṣé ọlọ́run tèmi ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run tó lọ́kànrin kése arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ́ ẹ̀ pa mẹ́bí wọ́n ládàgbà mọ́ pààrọ̀ bàbá tèmi nìkan ṣoṣo bàbá àgbà ẹ ṣé ọlọ́run mo wá gbé ọ̀gá ni mẹ́bí mo yíká ọ̀tún mo tún yíká òsì mo gbọ́ òṣùbà fún wọn bàbá tí ń kẹ́ mi bí ẹ̀yìn ojú bàbá tí ń gbé mi gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ arúgbó ọjọ́ mo wá gbé ọ̀gá ni bàbá àgbà ẹ ṣé mẹ́bí ìwọ nìkan lógo ìyìn ọlá yẹn mẹ́bí ìwọ nìkan náà ni gbogbo adé gbogbo ọlá gbogbo ògo gbogbo ìyìn gbogbo ẹwà tọ́ sí ṣáà máa tọ́jú mi lọ lójoojúmọ́ bẹ́ẹ̀ ni arúgbó ọjọ́ ẹ ṣé bàbá àgbà ẹ ṣé mo bá rúburúbu níwájú rẹ mo sọ wípé ẹ ṣé bó o ti ń tọ́jú mi bó o ti ń gẹ̀mí lójoojúmọ́ àwọn olórin kankan ló ní bàbá àgbà arúgbó ọjọ́ ẹ ìwọ ló yẹ ẹ láti gba ògo ìwọ ló ẹ ẹ ẹ mo gbé gbogbo ọpẹ́ mi dé mo gbé gbogbo iyì mi dé fún ọ ni gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ mi lóore ní ìjájọ́ máa kí bàbá àgbà ìjájọ́ máa yìn lógo nítorí pé láìsí àtìlẹ́yìn rẹ̀ nínú ayé wa òfo lásán ọjọ́ kejì ọjà náà la jẹ́ kí wọ́n máa tún fi eléyìí kí n máa fi kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí captain. television yorùbá tiyín lọ́jọ́ tèmi orúkọ tèmi ò tí ì padà Ọlá Ọ̀nàbàjò ni mò ń jẹ́ ayọ̀lúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́ tí ń gangan tí ò ṣe wọ́tí tí ò kọ́ mọ̀ ṣé wọ́n rẹ̀ yín tèmi ní ṣàlàfíà ni mo bá yín ṣàlàfíà lẹ́wà ẹ̀ ṣe ń jẹun sí mi lọ́rùn ẹ jẹ́ ẹ máa fine ẹ ní problem <laughs> ẹ sì mọ̀ pé tí mo bá ti dé báyìí èmi àti àwọn àlejò mi náà lájọ máa ń dé ṣé tí wọ́n rí gbà kọ́ gbé àlejò tájọ sọ̀rọ̀ lé ni wọ́n ti wà ń kàlẹ̀ wọ́n ti wà ń digbí tó bá tó àsìkò ẹ máa rí ojú tiwọn ní báyìí ọ̀rọ̀mọ̀ràn kékeré ẹ tí mo máa fi ṣí wa létí lénìí òun náà ni ọ̀pọ̀ tuntun sún kàn báyìí kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí òun náà ni pé má jẹ́ kí ìwà ìrẹ̀lẹ̀ kó sọ ọ́ di òmùgọ̀. Mm ẹ pé kí lọlá tún gbé délé ní ní tí mo gbé wá náà nù o ẹ bá ń gbà á o ẹ̀yin tèmi ẹ ti mọ̀ wípé gbogbo ìdùnnú yín òun náà ni ayọ̀ tèmi níbi tí mo jókòó sí i ọ̀pọ̀lọpọ̀ wa láti jẹ́ kí ìwà ìrẹ̀lẹ̀ sùúrù ń pé sùúrù ò dáa ẹ mọ̀ pé ojoojúmọ́ náà ni mo máa ń sọ fún wa pé ẹ jẹ́ a mú sùúrù ẹ jẹ́ a ṣe pẹ̀lẹ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ máa la ojú ẹ̀ sílẹ̀ tó bá ti dé àwọn agbede kan má jẹ́ kí ìwà ìrẹ̀lẹ̀ tàbí sùúrù kó sọ ọ́ di òmùgọ̀ ẹni ṣáwó ní agbo tó o bá ti dé tó bá ti dàbí ìgbà tó jẹ́ pé gbogbo jẹ́jẹ́jẹ́jẹ́ tiẹ̀ àwọn èèyàn máa ń fi sọ ọ́ lẹ́nu wàá ti máa wò ó pé. Hmm, ó dàbí ẹni pé sùúrù mi níbí báyìí wọ́n ti fẹ́ máa mú un fún nǹkan míì bóyá kí n ṣàlàyé dáadáa kó yé wa ìwọ wà nínú mi ìfẹ́ lo ìgbéyàwó wọ́n ń pa ọ́ kú lénìí wọ́n ń pa ọ́ lọ́la ọkọ rẹ ti sọ ọ́ di bó bá jí làárọ̀ yóò kó gbanu fún ọ bó bá dọ̀sán yóò kì ọ́ ní kùkùṣẹ́ bó ṣe ń gbé ẹ jù lọ ní ilé ìwòsàn náà ń gbé ẹ lọ ilé ilé police station ó sì jókòó síbẹ̀ ló pé a ah, ó pa mí níbí ní kù sí o hmm. bó bá kú bẹ̀ hmm. bó bá kú bẹ̀ ó kàn kú tú ẹ lásán bóyá ìwọ wà ní àwùjọ láàárín àwọn ọ̀rẹ́ rẹ tó jẹ́ pé gbogbo nǹkan tó o bá ti ṣe báyìí pé kò fi tì wọ́n lọ́wọ́ síwájú sókè wọ́n sì fi ń sọ ọ́ lẹ́nu ni o ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé sùúrù rẹ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ kàákùn nǹkan míì fún ọ. àwa pàápàá a ní ohun tí olóyìnbó máa ń pè ní self-esteem o gbọ́dọ̀ dára rẹ lójú o gbọ́dọ̀ tó gbangba ara rẹ sùn lọ́yẹ́ kí ló wá dé tó jẹ́ káwọn kan ó kàn máa dà ẹ́ ríboríbo kán bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ di igi ìtayín nítorí pé kí ni òní sùúrù ẹ dákun ẹ jẹ́ ká máa mọ ìwúlò ara wa ẹ jẹ́ ká máa mọ bá a ṣe tó fúnra lára wa nígbà tá a bá wà láwùjọ tàbí tá a bá wà láwùjọ àwọn ọ̀rẹ́ tàbí nínú ìpéjọ kọ̀ọ̀kan tàbí èmi tàbí nínú relationship kan tàbí míì ẹ má jẹ́ ká máa sọ pé à nítorí ọlọ́run náà ni mò ń wò títí tí wọ́n fi lù ọ́ pa tàbí títí tí torí ọlọ́run tí ò fi wá di nǹkan míì sí ọ lára ò ní mọ̀ ẹ̀pa ò sì ní wá lè bóró mọ́ ṣùgbọ́n nígbà tó bá ti tètè yára ẹ̀ ń brain báwọn olóyìnbó ṣe máa ń sọ nù ẹ mọ̀ bínú bó bá ti tètè wò ó pé à ẹ ń tètè bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ nírú àwùjọ báyìí kò tọ́ sí mi àbí wọn ò fẹ́ mi ń bẹ̀ yorùbá pé wọn ò fẹ́ nílùú òun dárin tani ò bọ́ gbé kò sí ṣùgbọ́n àwọn kan wà níbì kan tó jẹ́ pé bó bá dárin kó tiẹ̀ tó ṣe hẹ́n wọ́n ti gbé e irú bẹ́ẹ̀ kó tètè pọ̀ sókèrè kó rajà orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́wà lórí Kaftan television yorùbá tiyín pẹ̀lú yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọlá Ọ̀nàbàjọ́ èdìdí ìfẹ́ mo fẹ́ dé òkè lọ́hùn kiri fi ẹsẹ̀ rajó tígbà tí màá bá ti padà dé kí n fi wá gbé àlejò mi gègègè sórí ìjókòó ẹ̀yin ará ilé ẹ̀yin náà ṣe kí ni ẹ̀yin náà ra bá mi sì dáhùn jẹ kẹtẹ kẹ ẹ fẹ̀yìntì ẹ̀yin má lọ síbi kankan àwa ń padà bọ̀ ẹ kú kalẹ̀. orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sẹ̀ wa lórí Kaftan television Yorùbá tìyín pélé mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọlá Ọ̀nàbàjọ́ ẹ̀ dídí ìfẹ́ aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ̀ ó tó ti pé mo lọ sílé agbára lẹ́ẹ̀kan yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀ àsọ̀rọ̀ ṣéńgíní tí mo ti sọ fún wa pé kẹ́ ẹ má jẹ́ kí ìwà ìrẹ̀lẹ̀ tàbí àpọ̀jù sùúrù kó sọ yín di òmùgọ̀ ẹ̀ nítorí pé <laughs> òfin kọkànlá gan ṣe bẹ́ẹ̀ mọ tó wí ẹ̀rẹ̀ tú èyí wò mo tún wáá ṣèlérí kan fún wa náà mo ní èmi àti àlejò mi lájọ máa dé wọ́n sì ti wá wà ń kalẹ̀ báyìí wọ́n ti wà ń digbí àlejò mi ẹ káàbọ̀ sórí ètò ah, ah, ó ga jù gbogbo ẹ̀ ní nǹkan ní rìn ní nǹkan bíi kíní kan gòlòǹjíà àbí báwo ló ṣe máa ń sọ orí ọ̀fẹ́ Kristi ni. Hmm, ẹ ṣó orí ọ̀fẹ́ Kristi ni tó dáa ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ṣe dáadáa lẹ́dẹ́ òpó lè ń kọ́ lọ́wọ́ ṣeun ẹ̀rọ alẹ́ tí ojú àlejò mi ẹ̀ tí wọ́n sì ń fi ẹnu wọn wọ́n fi ń rẹ́rìn músẹ́músẹ́ sì wà wọ́n ti tún sọ kinní kan wọn ní gbogbo ẹ̀ ní rìn tí tó ń ṣe jìnjìn bíi ti kinní wọn ní oore ọ̀fẹ́ Kristi ni oore ọ̀fẹ́ Kristi náà yóò mọ̀ tẹ̀síwájú nínú ayé yín ẹ bá mi ṣe àfihàn ara yín fáwọn aráalé kò dìgbà tó ń bá ń jó ewa kó ń túmọ̀ wá ah, máa fẹ́ràn style lèmi ń jẹ́ o mm-hmm. jìrẹ̀ ó ìlà mi mm-hmm. ẹ̀yin ará lé orúkọ mi ni evangelist marvelous Taiwo ẹ kú dédé àsìkò yìí. Ah, <laughs> ó ga wọn ní kò dìgbà tó bá ju ewa kó tó mọ̀ wọn ẹ ṣú ọ ah, ẹ wọ́n fi ẹ wọ́n fi ẹ wọ́n fi ìgara sí i ìgara sí kì í. <laughs> Eh, ẹ̀yin náà ti rí pé gbajúgbajà náà ni àjọ wà lórí ètò lẹ́ni eh, Marvelous Taiwo eh, ṣùgbọ́n àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ẹnu oníkan báyìí náà náà ti máa ń gbọ́kàn ẹ wá bá mi ṣe àfihàn gbogbo iṣẹ́ tí ẹ máa ń ṣe àwọn èyí tá a mọ̀ yín mọ́ àtàwọn èyí tá a mọ̀ yín mọ́ ẹ bá mi ṣe àfihàn ẹ̀ fáwọn aráalé. ẹ̀yin aráalé hmm. ṣẹ́rí Marvelous Taiwo hmm. olórin ni mí hmm, so. Uh, ẹ dẹ̀ mọ̀ wípé ọlà kì í yá hmm, lẹ́yìn àgbà rẹ̀ ní bàlà hmm. òun ló jẹ́ ká múṣẹ́ plumbing mọ́ lóòótọ́ plumbing kì í ṣiṣẹ́ tó wù mí hmm. torí pé mo kọ̀ ní ìfẹ́ ṣe bàtí nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo ní ọ̀rẹ́ kan so tí n bá ti wá gba àwọn ìmọ̀ ń gbéṣẹ́ plumbing wà fún mi àfẹ́gbẹ́bọ̀ o <laughs> marvelous àfẹ́gbẹ́bọ̀ o wọ́n rò pé iṣẹ́ plumber ni mo ń ṣe lẹ́yìn ṣe ọ̀rẹ́ yín ló dẹ̀ ń ṣe plumber tí n bá ti gbaṣẹ́ ìmọ̀ á lọ fún un Hmm. tí bá ti fún ọ̀rẹ́ mi tó wá tí bá ti wá kó débẹ̀ ayọ̀ ṣí ẹ̀ tèmi fi mi ṣé ẹ̀yìn ti tó èmi hmm. so mi ò mọ̀ mi ò kà á sí pé iṣẹ́ hmm. so ọkàndínjọ́ kan mo wá gba owó iṣẹ́ méjì mo wá kó lọ fún ilé wa ni ah ibo dẹ̀ ni wa ni marvelous I get what I wan tell you. káìkáì. wọ́n ní kí nìyẹn yorùbá ìwọ náà dùn mọ́ra tó mọ̀ pé tí wọ́n bá lè kọ́ iṣẹ́ yìí pẹ̀lú small time sí wàá dẹ̀ ṣe kí ni ok ah, kí n bá hmm. lọ ṣe òun yẹn hmm. so ká má fọ̀rọ̀ gùn hmm. ó dijọ́ kan ó tún wá ó tún wá òun ló ń pressurize mi òun táwọn ó ń yọ mí lẹ́nu gan wọ́n á wò pé ah, iṣẹ́ mo fẹ́ kọ́ èmi ló yẹ kí n wá bá ẹ ọkọ ló yẹ kó máa lé mi kiri. so mo ṣáà wá gbà pé màá kọ́ṣẹ́ yẹn mo ṣàwùjọ n bá lọ fún lówó so n tó wá ṣẹlẹ̀ ní oṣù tó ń fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni pé gbogbo aṣẹ bẹ́ríà kan ní eh, February sixteen Hmm. year 2016, sixteen hmm. mo gbaṣẹ́ eh, eh, burial so bí mo gbaṣẹ́ yẹn mo ti sanwó ní on the twelve tí mo fẹ́ on the twelve lajẹ fàdéhùn sí pé máa bẹ̀rẹ̀ iṣẹ́ hmm. mo lè ti gbaṣẹ́ burial ṣe mo orí ìsìnkú <laughs> ó tún pè mí ké abẹ́lẹ̀ ìwọ kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ mo ní ah ìwọ́dé ìlú eh, iṣẹ́ o ìgbà tó di pé ó ti ń dọ̀gá àti ń fi ẹ̀sà sí ṣe mo àṣà lè máa pera lórúkọ mi kò sí bó ṣe máa burú tó máa ń fi ọ̀wọ̀ fún mi mm-hmm. kò síbẹ̀ náà nítorí àwọn ọmọ tó wà lẹ́yìn máa mm-hmm. máa fi mm-hmm. ọ̀gá ọ̀gá ọ̀gá tó bá kí gbogbo èèyàn tán tó bá bá dọ́dọ̀ mi ó máa fẹ́ gbọ́ lọ́wọ́ mi máa ṣe báyìí so torí pé ẹ̀yin àgbà ní ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ ni lára ń fẹ́ so ìgbà tó di on the twelve kò rí mi èmi ti lọ play eh, show tèmi ní sixteen mo lè gbájú ṣọ́ọ̀bù ẹ̀ kọjá wọ́n <laughs> sọ pé o a rẹ̀ bẹ́tà tó bá bá mi kọ́ṣẹ́ yìí o mo bá ti lọ ìgbà tí mo lọ ṣòwò tí mo dé wọ́n tún pè mí fún bẹ́rẹ̀ ibi tí mo ti pílẹ̀ náà ti rí mi fún àdá bẹ́rẹ̀ wọ́n tún fún mi lówó ìgbà tó fún mi lówó mo ṣe rárí lánàá lọ́kẹ́ ọ̀gá mi nǹkan tó bá kó má gbé one thousand lọ́kẹ́ hmm. owó ti dé ọwọ́ ẹ̀ <laughs> kọ́ṣẹ́ o kọ́ṣẹ́ mọ́ o hmm, sì dáa. ṣé mo ìgbà tí mo wá padà dé ó wá ní pé ó nílò tó ọ̀nà yìí dáa hmm. ó ní ṣùgbọ́n tá a kò bá fi nǹkan kan kún so bí ṣòwò bá sí máa lè fi ìyẹn máa fi gbéra mi gbọ́dọ̀ parọ́ fún yín ní àná alánà hmm. bọ́wọ́ ni mo gbé bọ́wọ́ lánàá hmm. so òun ló tì mí sí ọ̀nà yẹn hmm. but iṣẹ́ táwọn yẹn mọ̀ mí sí jù orin ni so táwọn yẹn bá wá rí mi wọn kì í ṣe plumber ọ̀hún tí wọ́n bá rí pé mò ń rànnù ọ́ mò ń dìrì bọ́wọ́ ń dìrì bọ́wọ́ so òun nìkan ló máa ń jẹ́ kó wà confuse pé ṣé bọ̀bọ̀ yìí náà ṣe kìí ṣe so iṣẹ́ farming iṣẹ́ farming yẹn ìgbà tá a wà ní ìlú wa so dádì mi rí slot kan gbà yẹn wọ́n dẹ̀ lọ fún wá sí Ìkẹjà eh, aláta ẹ tún ṣiṣẹ́ farming náà farming wọ́n ṣiṣẹ́ farming hmm, ẹ ń ṣe mọ́ bọ́ọ̀lù à ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ó yá ó yá jẹ́ àgbọ̀ bí iṣẹ́ farming sì dé. láti ibi ìgbà tí wọ́n mú dádì mi sínú slot yẹn hmm. so wọ́n ṣàfihàn wọn ní farm settlement hmm. aláti aláti kúrò níbi tá a wà lọ sí farm settlement ibi là ń gbé ibi láti bẹ̀rẹ̀ sí ń kọ́ṣẹ́ báwọn ló ṣe ń sin ìdíyẹ nǹkan nǹkan so ìgbà tí ẹ̀yin àgbà ní bọ́mọdé bá tó ní ọkọ <laughs> àwọn àgbà wọn sọ bẹ́ẹ̀ àwọn àgbà àwọn àgbà sọ bẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín tó. ẹni tọmọdé bá tó lọ́kọ lọ́kọ á so ìgbà tá a wá yà sọ́tọ̀ a láti establish tiwa náà hmm. láti lè máa ṣe à ń ta ẹyin tí hmm. Christmas bá dé a máa ta ìdíyẹ ọdún hmm. so bí ọdún bá dé so kò ní jẹ́ kí àwọn ẹjọ́ mà ẹ ló mà ẹjọ́ ẹ gbéṣẹ́ yẹn fún mi ṣe mọ̀ ìyẹn máa bẹ̀bẹ̀. so ìtọ́ máa gbé fún mi tó máa rí ìtọ́ máa pa mí lára. wọ́n sọ pé two hundred thousand ni. wọ́n ní eighty thousand mo ní. wọ́n ní eighty thousand ẹni bí ah, ọmọ kọ́tà lè ṣe lọ́dọ̀ wọn tó lè gbà seven thousand. òkè kò sí wàhálà ẹ bá mi pe ẹni yẹn kó bá yín ṣe. ọmọ yẹn kó bá yín ṣe. because ẹ mọ̀ nítorí pé èèyàn ò kúkú jókòó lé lórí kéèyàn wá máa torí ẹ̀ máa ṣe iṣẹ́ tí ò ní pé. bẹ́ẹ̀ ni hmm. so ẹ mọ̀ pé àwọn iṣẹ́ kan wà tí ọkàn yín ò bá yọ̀ sí i Hmm. but nítorí pé àìlówó lọ́wọ́ yín tó mú kẹ́ gbà iṣẹ́ yẹn ò níwà òkè tẹmọ hmm. ó máa ń ṣẹlẹ̀ kì í ṣe iṣẹ́ yẹn ń wùn yín. bẹ́ẹ̀ nígbà tí kò sí ìwúrí ìwúrí lèèyàn fi ń ṣiṣẹ́ tó máa fi wà òkè. ó máa mú kéèyàn mú ẹmu wá ẹmu wá jẹ àmàlẹ. òun ló jẹ́ káwọn èèyàn púpọ̀ máa wò kó máa wo àwọn olórin wa láyé ìwà olórin láyé òde òní pé ẹ ló a máa fún ẹ hmm. èmi máa ń kọ̀ ẹ lè gbaniṣẹ́ fún mi. èmi ni máa gbaniṣẹ́ mi fún mi. Hmm. so ajẹ́bóyè jẹ́ ní ìwọ̀n. ajẹ́bó ṣe jẹ́ inú mi ti ẹ̀dùn tẹ́ ṣe bá wa tún dé ìsàlẹ̀ ìkòkò yìí èmi sì ẹ̀sùn kó wá rí èyí ẹyọkan tàbí méjì gan mú nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ti ń sọ alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ rí mú ni pé ọ̀nà kan ò wọjà òun ló dífá fún ṣíṣà hmm. ń ta ice water. <laughs> ó tún fi ṣíṣì sí. <laughs> téèyàn bá ní àwọn ọ̀nà tó pọ̀ tó pọ̀ tí àwọn owó tó ń gbà wọlé èèyàn gan rí i pé àti lọ tójú bọ̀bọ̀kúbọ̀ gan kò ní í sí irú ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ọmọ lórin yìí sí àwọn kan iṣẹ́ orin yìí ni nígbà tó orin ò bá sì wá hmm. tó bá rọ̀rẹ́ kan tó dé tán ní ká lọ lọ́dọ̀ bàbá kan ká lọ bẹ́ná jó hmm. ṣé wọn ní tẹ̀lé wọn hmm. àbí ká lọ lọ́dọ̀ ìyá kan ká lọ bẹ́ná jó wọ́n tẹ̀lé wọn ọ̀rọ̀ rèé tá a bá tún wá nǹkan ẹyọ kan tàbí méjì mọ́ nǹkan tá à ń ṣe á tún lè jẹ́ kí gbogbo ẹ̀ kó máa dán mọ̀rànmọ̀ràn èkejì tí mo tún wá mú nínú ọ̀rọ̀ yín nígbà tẹ́ ẹ̀ ń bá wa sọ̀rọ̀ lọ ni pé ẹ sọ̀rọ̀ ìtẹríba ẹ wò ó pé èmi ṣáà ni mò ń gbéṣẹ́ fún bọ̀bọ́ ah. ẹ̀ ní táìmù kan. kò ní ṣe báyìí. <laughs> kò ní wà òkè bẹ́ẹ̀. Hmm, hmm. ṣe rí nínú ìwà tèmi àwọn ẹ̀ máa ń sọ ìgbà mi tèmi àtàwọn ọmọ bá lọ sí show mm. ah, ṣáà màá ní ti yúwọ ẹni báyìí máa mm. tẹríba eh, eh. ṣe rí tó o bá tẹríba mm. bó o tẹríba ìyẹn ò ní pé ọdún tó fẹ́ lò láyé kó kúrò àwọn ah, ń tẹríba ọlọ́run wá fi fi thirty years kún ìyẹn láyé ìgbà yẹn ni kò tẹríba ọlọ́run fi twenty years ìyẹn láyé ìgbà yẹn ni because ayé ti kúrò láyé ayé tí Mercy wà bẹ́ẹ̀ ni ayé ojúkojú tọ́lọ́run lè bá àwọn òní sọ̀rọ̀ kò sí yẹn mọ́. Hmm. ẹlòmíì ò gbà sọ pé òun gbọ́ so hmm. ayé ti kúrò ńbẹ̀ so but èmi kàn ń wò wípé téèyàn bá mú ìwà kan ẹ̀rà mà hmm. ẹ̀pẹ̀lẹ́ mà nǹkan mẹ́ta tó láyé nìyẹn bẹ́ẹ̀ni àyè má bínú sà ẹ̀pẹ̀lẹ́ sà ó máa ń jẹ́ ó máa ń la ọ̀nà fún yàn bẹ́ẹ̀ni àgídí tó ń ṣe ò ní lè jẹ́ kó lọ so ìrẹ̀lẹ̀ ó ṣe kókó ṣé rí ìdí ìtẹríba ilé mi àti yín tiẹ̀ ti máa pàdé tá a máa ti bẹ̀rẹ̀ nígbà tá a bá padà dé afẹ́sáré dé òkè lọ́hùn ká fi ẹsẹ̀ rájò orin wo lẹ fẹ́ ká lọ wò màá ah. nífẹ̀ẹ́ sí bóyá orin tìyín ṣé ẹ ti ní àwo orin fídíò tẹ ní ń ta. a ah, mọ ní fídíò. ẹ èwo lẹ fẹ́ ká lọ wò nínú ẹ̀. Hmm. ẹ bá mi wo divine mercy. divine mercy ṣó wà lórí youtube. ẹ wà lórí ah, youtube mi ti gbé sí youtube. ẹ ti gbé sí hmm. youtube. but ẹ fún wa nílé agodo divine mercy láti ọwọ́ evangelist marvelous taiwo. evangelist marvelous taiwo ká lọ fífẹ́ ṣèrànjò tá a bá fi padà dé àwa tẹ̀síwájú náà rọ̀ tán sọ ẹ̀yin tèmi nílé ẹ̀kú kalẹ̀ ẹ̀ máa ti lọ síbi kankan à padà bọ̀. káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ orí Kaftan television yorùbá tiyín náà ni níbi táwa àtàwà ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà níbi àti àlejò mi náà la ṣe jọ wà lórí ètò a sì ń fi ọ̀rọ̀ àfihàn mi tó rọrọ̀ àlejò mi ẹ kú kalẹ̀ ẹ̀ǹlẹ́ ẹ̀ǹlẹ́ ẹ̀ sì àṣeyín ní àlejò ṣé ẹ̀ ń bínú ni ah, àbí ẹ̀ ń tijú ah. ah, ẹ mọ̀ kó ó ti tó oṣù mẹ́ta mo ti mm. gbọ́ <laughs> mm. ẹ sọ bẹ́ẹ̀ <laughs> ìṣẹ́wó tàbí máa pe eléyìí ó máa yàtọ̀ sí ó máa yàtọ̀ sí ìtọ́npọ̀ nígboro ó kì í dáadáa mm. ó kì í ajé ó kì í dáadáa <laughs> ẹnlẹ́ a ń sọ̀rọ̀ lọ nípa ìwà ìrẹ̀lẹ̀ mm. àbí ìtẹríba kó tó di pé a lọ sílé agbára lẹ́ẹ̀kan nítorí ẹ sọ pé ẹni tí ẹ ti ń gbéṣẹ́ fún nígbà kan àwọn lè ti lọ kọ́ṣẹ́ lábẹ́ wọn mm. ṣùgbọ́n nígbà tí ẹ bá ń kọ́ṣẹ́ lọ́wọ́ tàbí nǹkan kan tọ́rọ̀ bá pa yín pọ̀ ẹ̀yin máa jẹ́ kán mọ̀ pé ọ̀gá mi ló jẹ́ o ní àsìkò yìí o àti lọ́jọ́ gbogbo pàápàá. ṣé tẹ̀lé ìgbà mìíràn hmm. tí bá bóyá mo ní show tí mo ń play hmm. a sọ pé na my boy be that <laughs> na my boy be that ẹ hmm. inú mi máa ń dùn mo wá ń rántí ọjọ́ tó fi lọ ṣe freedom <laughs> ìgbà tá a wá dé kí ni mo wá sọ pé ó ní báwo mo ní mi láì káriwo lọ́kàn jẹ́ ṣe ni sitting room. ní bòńkẹ́lẹ́. bàtà tá a débẹ̀ wọ́n wá lọ pé ọ̀gá àwọn ọ̀gá nǹkan báyìí hmm. débẹ̀ ah eh, ẹ sọmọṣẹ́ ni marvelous rárá o sọmọṣẹ́ ni ó kọ́ṣẹ́ ni hmm. ah kó tó di pé ẹni tó ti ń ró máa kọ́ṣẹ́ hmm. ìfaradà lónìí o. bẹ́ẹ̀ ni ẹ rí. Ah, ẹ mọ̀ bọ́yẹn sọ kí nìyẹn ah, ọ̀gá máa sọ pé ah ipe bó ṣe wà yẹn bí òun náà ṣe ọ̀gá ìlú convince òun náà tó fi kọ́ṣẹ́ ẹ ráyé bẹ́ẹ̀ yẹn. so ìgbà tó wá ń ṣàlàyé ọ̀gá wa tó kí n ṣe fún wọn tí bí mi ò ṣe mú ẹ tí wọn náà wàá gbàgbọ́ lọ́dọ̀ mi gírí òun wàá bú sẹ́rìn. ẹ mo fi mọ̀ pé ilé ayé yìí hmm. ìrìn àjò ni. Hmm bá ò bá ti débì kan a ò lè débì kan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni hmm. tá a bá débì kan a lè débì kan hmm. ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ ẹ tẹ̀sí máa dá wa lẹ́kọ̀ọ́ díẹ̀ náà <laughs> nípa iṣẹ́ bọ́ọ̀lù tí àsìkò bá gbà wá láàyè ẹ̀yin ẹ̀ Marvelous Taiwo àmọ̀ hmm. yẹn sí gbajúgbajà olórin ẹ̀yin kí lẹ ṣe bára yín nídìí iṣẹ́ orin báwo ni iṣẹ́ ah, orin ṣe bẹ́ẹ̀. iṣẹ́ orin yẹn àmútọ̀runwá ni kí n sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ nkegbe yẹn lápá kínní apá kínní because dáàdì mi máa ń kọ fújì a ní ẹ wọ́n máa ń sọ ṣínà wọ́n láìkí ṣínà àkànní hmm. a ní ẹni ọlọ́run ń gbéga tó mi jà o hmm. tó mọ́ ọlọ́run ló mú gọ̀ o hmm. tí ó dẹ̀ fi sílẹ̀ ìlàyé lórúkọ o ìgbà tí mo fẹ́ tí ọba ìkọ́ra jẹ so àwọn yẹn ti ah sọ pé dáàdi ẹ ọmọ bàdá green ó dẹ̀ jẹ́ ọmọ ọ̀gá kí ló rò kó lè ṣe mo ní òkè ìgbà yẹn mo ní sẹ́ńtú tó gò tó mo fẹ́ lọ plane lómẹ̀ ní òkè ẹ jẹ́ ń dé bí mo ṣe wá padà dé èmi náà lọ ṣe orin kan wípé ṣe mọ̀ pé gospel line àwa wà hmm. ẹja tẹ̀ mú nǹkan kan wọ̀n pé bàbá wa yìí ó sì wà hmm. ń bẹ̀ ọmọ hmm. ẹ̀ náà wà ń bẹ̀ ńlá yìí wọ́n sọ pé màá fẹ́ mú o màá fẹ́ lọ́s mú o màá fẹ́ mú o màá fẹ́ lọ́s mú o èmi dé olóhùn àrò marvelous mo dóde o <laughs> èmi dé olóhùn àrò marvelous mo dóde o bí mo ti dé bí mo ti dé èmi ṣèbà lọ́wọ́ ọlọ́run ọba ọba kọ́rẹ́ ayé ọba ṣẹ̀dá ọ̀run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mm. a ah! ti ń gbádùn ẹ̀ lọ <laughs> a ń kó jẹ lọ rọ́ọ̀sì rọ́ọ̀sì ẹ fún wa hmm, lè ní ìka tó lọ ẹ fún wa lórí sírísì. ìgbà táwa pẹ̀kàn sórí yẹn níwọ̀nba hmm. ah! so ọmọ yìí náà lè kọ́ kíní báyìí ọmọ ẹgbẹ́ ti pé dáadé mi ah, talent yẹn wà ń bẹ̀ dóbò mẹ́sẹ̀gì ti wà pé ẹ tó bá yá o ọmọ kan máa dìde tó máa kọrin hmm. tí dáàdì mi sọ fún mi wọ́n ní but àwọn máa ń notice pé ọmọ olú máa jẹ́nu àwọn ọmọ àwọn hmm. but àwọn rí i pé táwọn bá ń lọ show Fuji music màá tẹ̀lé àwọn ọ̀lọ́pàá lágídé wọ́n á nà mí but wọ́n á ṣe lọ. Hmm. àwọn ọ̀dọ́ mi fẹ́ kẹ́ ẹ lọ. tí bá dọ̀ màá lọ sùn <laughs> táwọn bá ti wá ṣe tán àwọn máa láti gbé mi sọ́run àlejò ah. so ó dàbí máa ń fún àwọn ní problem. gbogbo gbà ni ikú mo tẹ̀sẹ̀ kọ́njọ́ kan báyìí mo sùn síbẹ̀ àwọn ti lọ́lẹ̀ àwọn ọmọ pé. àwọn ọmọ pọ ọmọ tẹ̀lé yín. ọmọ tó tẹ̀lé mi ń kọ́ ló ní à ó wà ṣe wà lójú agbo lọ́hùn làbá tó mú eré padà. káì káì káì. ṣe mọ̀ so ibi tí orin gbà wáyé ni dó èmi gan ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo like Fuji music hmm. ṣe mọ̀ pé n ta bá ń lẹ̀ nìyẹn hmm. so mo like Fuji music torí mo like máa ń gbọ́ Fuji music dáadáa hmm. lọ́wọ́n barista kọ́lọ́n fọ̀rùn kẹ́ wọn àwọn Saheed Òṣùpá máa ń gbọ́ ẹ̀mọ́ Saheed kọrin kan pé kò rí bá mi ṣe kí n lè dàbí Àyìndé agbára jílọ́lá ayé làwọn àyíǹde ń jẹ ìgbà tẹ́mi náà wò mú ní kó rí bá mi ṣe kí n lè dàbí òṣùpá owó ọmọ Kóyèdé ayé làwọn òṣùpá ń jẹ kó rí bá mi ṣe òwò kí n lè dàbí àyíǹde ìyẹn màṣá ayé làwọn àyíǹde ń jẹ so máa wọnú fújì díẹ̀ máa hmm. wọnú gospel hmm. tí ẹ bá gbéyẹ̀wò máa wọnú àpàlà máa wọnú àwọn sakara so òun ló fa orin wa láyé òde òní hmm. kò ń o kàn jẹ́ ó máa jẹ́ orin kò gbọ́dọ̀ jẹ́ orin sáà kan mm-hmm. ló fà ẹ rí i pé ẹlòmíì máa ti release iṣẹ́ orin máa jẹ́ orin sáà kan ìgbà tí mo release first album mi mm. mo sọ pé àwọn ẹni ayé bá gbé pamọ́ kò lè jẹ́ ènìyàn hmm. gbogbo ẹni ayé bá fi pamọ́ ò kì í ṣe rere ọlọ́run dákun gbé mi jáde níbi ayé fi ní pamọ́ sí kí lè máa fi ìrọ̀rùn jayé mi lọ àwọn hmm. ẹni ayé bá gbé pamọ́ irú wọn kì í kọ́lé mọ́lé wọ́n hmm. ṣiṣẹ́ lówùrọ̀ wọ́n gbé ta tó bá dọ̀la ni hmm. yóò dá lónìí yóò dára la ọ̀nà ń pariwo títí wọ́n fi wọnú kòtò lọ sinmi so mo tún kọ ní second track mi mo ní oògùn tó gbá bàbá mi wọlé èyí tó gbá màmá mi wọlé tí kò jẹ́ kó lóore kó rí wọn mo pàṣẹ lórúkọ Jésù nínú ayé mi. Mm. dáṣẹ dúró mo ní ẹyin ọmọ ẹ má wo òbí yín bí ọlẹ. Hmm. ẹyin òbí kì í ṣe é pé mo pè yín lọlẹ. Hmm. ṣùgbọ́n ògùn kan tẹ̀jogún nílé yín hmm. òun gan ló wá ń dààmú ẹ̀yin ọmọ ló mú kẹ́yìn ọmọ kó dológo àánà o ṣùgbọ́n mo pàṣẹ lórúkọ Jésù nínú ààyè mi dáṣẹ dúró agbára ń bẹ bí ti gbà ní ló jẹ́ kí n mọ̀ Ọlọ́run gbogbo àgbáyé ṣùgbọ́n ìpè rẹ̀ tí kò láàbà wọn bí táyé mi ṣe lónìí ó ń bàbá. Hmm. so ẹ mọ̀ orin kíkọ ò ní ṣe pé láyìn ni mo wà kí n ṣáà dúró sórí ẹ̀ lọ hmm. ẹ kó gbogbo ẹ̀ papọ̀ ẹ gbọ́ ẹ ní gbọ́ ìkọkúkọ àwọn ìkọkúkọ ní wà tẹ́ ẹ̀ ní gbọ́ but tẹ́ ẹ bá tẹ́ ẹ bá lísìn sáwọn orin wọ̀nyẹn hmm. orin bíi sakara àwọn orin bíi fatayo olóhùn yọ àyìnlá ọmọwúrà so àwọn arúnà ṣọlá àwọn orin ẹ̀yìn eh, tẹ́yìn náà bá gbé ẹgbẹ́ àwọn barista kan old barista hmm. ọmọ nàìjíríà níbo là ń lọ òṣèré nàìjíríà olórí nàìjíríà gbogbo ibi tẹ́yìn bá ń kó wà rèé ṣẹ́mọ̀ irú àwọn láì wọ̀nyẹn hmm. tẹ́ ẹ bá gbọ́ ẹ̀yin gan lè fi ṣe nǹkan tẹ́ bá fẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yàtọ̀ sí pé yàtọ̀ sí ilé ìrẹ́lẹ̀ ti compose. bẹ́ẹ̀ni hmm. àwọn orin ìmọ̀ràn àwọn orin bíi orin ìmọ̀ràn àwọn orin bíi orin tí wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. ṣe mo orin ti wá di pé tó bá kọrin pé eh, aya ẹ ló ń gbọ̀n báyìí sìn ayé ti wá kúrò ní kinní. Hmm, ọlọ́run á kó wa yọ ọlọ́run á kó wa yọ ní gbogbo apá ibẹ̀ yẹn <laughs> eh, bẹ́ẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin lọ́rọ̀ kan òun nìyẹn yẹn wá ti tó ọdún mélòó lé ní báyìí. a ti wà lẹ́nu ẹ̀ láti twenty 2004. Huh? 2004 láti wáyé. Ẹ call me again. 2004. Ló bá ṣe rí dín jáńjá ẹ láyìí. 2004. 2004 ni. Ìyẹn ti dàbí ogún ọdún ogún ọdún ó dín díẹ̀. Bẹ́ẹ̀ni. be dín bíi méjì àbí bíi mẹ́ta. Hmm. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Kí ni ẹ ṣe wá sọ pé ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ní 2004? Kí ni nǹkan tẹ́ ẹ tẹ̀yin gan fi lè pera yín ní olórin. Hmm, ẹ mọ̀ pé ẹni bá máa dọ̀gá aṣọmọṣẹ́. bẹ́ẹ̀ hmm, so àìmọye èèyàn tí mo ti bá ṣe dáadáa. kẹ́kẹ́ ah, ọ̀gá mi ah, marvelous adẹ̀níṣòro ọ̀la ọ̀ṣun mọ́. ìyẹn ní àwọn two thousand four yẹn ìgbà wo lẹ́yìn bẹ̀rẹ̀ professionally. mo pé mo wà pé mo stage gangan mo hmm. bẹ̀rẹ̀ stage ní two thousand and ten. two thousand and ten. pé ah, ọmọ yìí rèé two thousand and ten ẹ gbàṣẹ àbí báwo ni. ẹ mo kọ́ gbàṣẹ. ta ló gbéṣẹ́ fún yín. Hmm, àwọn kan ló gbéṣẹ́ wedding kan wá ń gbà náà lọ́hùn so ẹ mọ̀ wedding ìgbà tó gbé oúnjẹ wedding yẹn ni hmm. àfikún bá a so ó ràn pé àdé ó ràn pé bó ṣe wà yìí wọ́n sọ pé ẹnìkan wá sọ pé ṣó lè kọrin ṣá wọn hmm. bóyá ilé jáńjẹ́lá yìí jẹ́ mọ́ ó lè máa kọrin lọ kó rẹ̀ o bóyá ẹ máa bá wá míìkì pẹ̀lú mọ̀ tẹ́ máa mí ìsẹ̀ ẹ máa ti gbé síbẹ̀ àbí kí ló àbí ẹ mọ̀ káwọn olórin máa ń mú nǹkan kí ni ìwọ máa mú mo ní kò need àǹtí mi èmi mọ̀ mi ìsọ́kọ̀ òun ò lè ṣe mm. wọ́n lè ṣe but bẹ́ẹ̀ ni jájálá ìmọ̀ olórí gbọ́dọ̀ ṣe ọ̀yà mm-hmm. nínú orí tẹ́ máa kọ ẹ̀yẹ ẹ̀kọ́ díẹ̀ fún wa ń bí ṣùgbọ́n ayé ọpẹ́ yọ àárín yẹn lè ní mọ́ àti báwọn lédè lu Àbújá wọ́n tó máa gbàdọ́ fún wa lọ́wọ́ sọ́kẹ́ ṣé máa wá sà wọ́n ní máa hmm. wọlé máa dé káláyé ìgbà kan náà máa pè wọ́n eh, marvelous taiwo marvelous taiwo eh, àwọn ribiribi tẹ́ ẹ̀ ń ṣe ṣùgbọ́n a fẹ́ lọ dé òkè lóhùn lẹ́ẹ̀kan sí afẹ́fẹ́ ẹsẹ̀ rajó orin wo lẹ tún fẹ́ ká lọ wò nílé. Ah, ẹ jẹ́ kó fún mi lórí mọ̀lá láǹrẹ̀ tẹríba. láǹrẹ̀ tẹríba eh, àkórí wo nínú àwọn orin wọn. wọn láìké new chapter. new chapter ẹ̀yin tèmi lẹ́yìn àlejò mi wọ́n ní ká lọ fi orin Lanre Teriba new chapter káfífi ẹsẹ̀ rajó tá a bá fi máa padà dé a máa tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń sọ ṣé mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹ má ti lọ síbi kankan à ń padà bọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọlá Ọ̀nàbàjọ ìdídí ìfẹ́ aláṣàkẹ́tì yín gangan tí ò kọ́mọ̀ èmi àti àlejò mi Marvelous Taiwo náà lájọ wà lórí ètò lẹ́ni tàjọ ń sọ̀rọ̀ a sì ń jíròrò látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí wọ́n sọ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti kọ́ṣẹ́ plumber wọ́n sọ fún wa wọ́n ti kọ́ iṣẹ́ farmer wọ́n sì ṣe studio gbajúgbajà olórin náà wọ́n tún sọ fún wa àwọn náà wọ́n ṣì wà ń kalẹ̀ wọn àdìbíyẹ àlejò mi ẹ kọ́kọ́ bá mi ju ẹ jẹ́ ká gbọ́ ohùn yín ẹ jẹ́ àjọpá ká tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. ok ẹ jẹ́ kí n kọ́ nínú new single tí mo tí mo ṣe ṣe yẹn. orí ẹ̀ náà eh, là ń lọ. divine mercy. àwa aláìlè nìyàn hmm. àwa aláìlè nìyàn àwa aláìlè nìyàn o adé o àwa ń bẹ̀bẹ̀ àwa níyàn lórúgbàlà àdèmọ̀ hmm. pé o lè ṣe gbogbo. ipa rẹ̀ agbara agbára rẹ̀ ká láti dórílẹ̀-èdè yìí ọba ògo. ó yá. àwa aláìlè nìyàn. come on. àwa aláìlè nìyàn. àwa aláìlè nìyàn o adé o àwa ń bẹ̀bẹ̀ ibi à ń bá nàìjíríà lọ mhm. ẹ̀yin mo jọ̀wọ́ wá bá wa dá sí torí corruption ti pọ̀ jù lórílẹ̀-èdè nàìjíríà kidnapping ti pọ̀ jù mhm. lórílẹ̀-èdè kí lè ti pọ̀ jù ó ti pọ̀ jù lórílẹ̀ èdè nàìjíríà mm. àwa lálépo àwọn rèpo àwa láléná o à ń gbénu òkùnkùn mm. ẹ̀mí mímọ́ o ọ̀rọ̀ yìí dọwọ́ rẹ ṣé bá ṣe máa ń wòrè ọlọ́run wa ìjà ìsìn lójoojúmọ́ ó tojú sú wa o yorùbá haúsá àti yíbo mm. wọn ò lè bára wọn ṣọ̀rẹ́ mọ́ o gádò ìlẹ̀kẹ̀rẹ̀ ń wọ kàdà kiri. a graduate ń wọ kàdà ah, ẹ jẹ́ àfihàn pé mo rọra fi yín lẹ̀kẹ̀ máa kọrin yẹn torí pé ìmọ̀ràn gan-an lẹ́yìn gan tún bá wa gba àwọn ìjọba ọlọ́run á kó sí wa nínú ọlọ́run á kó sí wọn nínú ọlọ́run á kó sí àwọn ìjọba wa nínú ọlọ́run náà ládẹ́lẹ́bẹ̀ nítorí àwa aláìléníyàn ṣùgbọ́n a ní ọlọ́run àlejò mi ṣé ní báyìí kí ni àwọn nǹkan tí Marvelous Taiwo kí lẹ̀ ń ṣiṣẹ́ lé lórí àwọn nǹkan tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí tó ń gbóná fẹlifẹli. Ah, àwọn nǹkan tá à ń ṣe lórí pọ̀ because new album wa ń bọ̀ lọ́nà. Mm. tí a pè ní ọba tó ju ewé àti egbò lọ. ọba tó ju ewé àti egbò lọ. Mm. Hmm. tẹ bá wo nínú nínú bíbélì hmm. obìnrin kan wà bíbélì sọ pé ó ti náwó ti nára hmm. ó lọ sílé aláwo so ìyẹn ni pé ìgbà yẹn gan àwọn adáhunṣe wà ń gbà yẹn. kábíyèsí. so ṣùgbọ́n wọn ò rí ẹni tó lè ràn án lọ́wọ́ ìsun ẹ̀jẹ̀ rẹ̀ ti yẹn ó ń ṣàn ṣùgbọ́n ẹnìkan dé ń gbà yẹn tó ń pè ní aláàánú àgbáyé Hmm. tó ju ewé àti ìgbọ̀n. aláàánú àgbà ńlá. Hmm. so kò ní ìdí àti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kó tó ṣe é lóore. Hmm. ìyẹn lè ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ ṣé àwo ni àbí single. àwo nìyẹn ọba tó ju ewé àti ìgbọ̀n. ìyẹn máa tó track mélòó ló ní. track márùn la máa fi sí. track márùn-ún <laughs> mélòó ló ti wà ńlẹ̀ ńbẹ̀. gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀ torí pé ohun tọ́lọ́mùbá ti lọ́wọ́ Tẹríba ṣé àjọṣepọ̀ kan wà láàrin yín àbí ẹ̀kan ni àbí òun ti yín nìyẹn ni àbí hmm. báwo. ṣe mọ gbogbo ẹ máa ń sọ bẹ́ẹ̀ but èmi fúnra mi mi ìgbàgbọ́. ẹ gbàgbọ́. mi ìgbàgbọ́ because ṣe mọ̀ pé lóòótọ́ wọn láìkọ́ lórin wọn láì bẹ̀rẹ̀ láàrin wọn àtúnṣe mo lọ sí welcome back dance wọn kọ́ta ṣe ní Ìkẹjà ta fi kọrin jọ yẹn ṣe mo oníkàlùkù. níbo wọn lọ ṣé wọn tráfù ni. ìgbà tó ń fi lọ sí that was last year tó ń fi lọ sí Amẹ́ríkà tó ń fi wá dé. so èmi àti Ṣèyí Alápánlá àwọn ló gbé mi lọ níjọ yẹn Ṣèyí Alápánlá tó fún pé àwọn ọlọ́mọ tó fẹ́ kọrin bí o èmi ò lọ fún orin hmm. èmi kàn lọ ẹ mọ̀ kẹkàn lọ ṣáà tó bá jẹ́ olórin wàá jáde hmm, bẹ́ẹ̀ ni ẹ bá àwọn èèyàn ṣe oníwọgbọn orí tiẹ̀ nìkan bẹ́ẹ̀ ni so ìgbà tí mo wá lọ ah, Alápánlá pé máa fẹ́ kọrin pàtẹ́jọ́ sọ ah bàdá rẹ̀ sọ pé ok ẹ jẹ́ kó máa bọ̀ wọ́n ní ká lọ kọ nínú àwọn èèyàn ń kọ wọn bọ̀ wọ́n ti orin wọn tí mo láìkì tí mò ń bá jí lówùúrọ̀ tí mò ń gbàdúrà sọ lọ́rùn tí a sì ń sọ fún mi pé ayọ̀ mi ń bọ̀ lójú ọ̀nà ẹni tí ó gbére kò mí o èmi ò mọ̀. àwa dàbí bọ̀dá láre gangan ní kọrin. Ah, àwọn <laughs> ah, láre ti pín sí méjì ń bí o. èmi ò gbàgbọ́ because irú tọ́wọ́n ń play gan náà àwọn ọlọ́mọ ọ̀kẹ́ dáre melody ah dáre melody gangan so àyìnbá dáre melody àpàdé ní program kan tá à ń play ọ̀dà gbé máìkì ọ̀kẹ́ àwọn eléyìí dáre melody ní padàgìrì kíkọ̀ kiri gan so láyìn tí a wà yìí gbogbo àwọn tó bá ti bá wájú ẹjẹ gbà fún wọn pé ara wájú ni wọn. ara wájú ni wọn. ẹ olórin kan kọrin kan Saheed Òṣùpá. Hmm. ó ní bàbá ṣe ń fẹ́ kórìí òòfà ara wájú ló máa hmm. kúkú rí òòfà wàhátà mọ̀ lẹ́yìn ká ò lè sọ pé tálẹ́ǹtì lẹ́yìn wọ́n bá ní fújì ìyá ẹ̀ ń kọ́ lọ ni wọ́n bá ní jùjú ìyá ẹ̀ ti kọ́ sí náà ni wọ́n bá tún sọ pé ẹ̀ tí ka takasúfè ẹ̀ ń kọ́ takasúfè náà lọ ni ṣùgbọ́n ẹ̀ tí kọ́ classical gospel fèmí ní orí ètò yìí lẹ́yìn ẹ̀ mọ̀ ronú sí ìyẹn <laughs> ẹ̀ mọ̀ ronú sí ìyẹn ẹ máa ń a máa ń rí yín tẹ máa ń gbé àwọn orin ọjọ́ òbí jáde fáwọn èèyàn á hmm. fẹ́ ní ọjọ́ kan tẹ̀ ní rí orin ọjọ́ òbí lórí péèjì marvelous Taiwo báwo lẹ ṣe ń ṣe é. Hmm. ṣe rí nílé ayé yìí olùgbà hmm. téèyàn bá kú kẹ tó bẹ̀ sí celebrate. kábíyèsí àṣà tí ò dáa èmi mi ì láìkẹ́. Like tẹ́rí tí n bá rí pé èèyàn kú mi fẹ́ máa post ẹ̀ sí Facebook mi. bẹ́ẹ̀ ni. because nǹkan tó bà nínú jẹ́ ni n ta lose ta tún celebrate ẹ̀. Hmm. ah àjọsọ̀ lálẹ́ àná o kíndìnkọ̀ hmm. kíndìnkọ̀ ìgbà tó ń ṣàìsàn jẹ́ òrànlọ́wọ́. ṣó wà ń bẹ̀ hmm, ìgbà tó nílò two thousand. ẹlòmíì ṣó fún un. tó máa gbà á tó máa fi yè kò ju ọ̀rọ̀ ẹnu ẹ lọ. kábíyèsí. ah no nídà ti ṣe bẹ́ẹ̀ rárá o ó lè rí bẹ́ẹ̀ ilé ayé máa rí bẹ́ẹ̀ náà àti yẹ tàmí tiẹ̀ jẹun ilé ayé máa rí bẹ́ẹ̀ ìwọ ò fi ń wo sọmọ ni orí kó máa dín wọn. ṣùgbọ́n àsìkò ń bọ̀ tó ṣì máa bún àwọn èèyàn ló ń jẹ́. wọn ò rí ẹnìkan tó máa bá wọn sọ̀rọ̀ tó máa tẹ gbogbo ìrònú wọn lọlẹ̀ ọmọ kan kú ẹnìkan wá gbé kinní sórí kinní àti pé ah hmm. it's very painful it's kinní kan kinní kan èmi èmi kà sí ìwà rádaràda hmm. ìdí mo máa ń celebrate èèyàn nìyẹn because ọwọ́ mi tẹ̀ ń wò yìí mi ò mọ bóyá máa ń kọ RIP hmm. so mo prefer tí mo bá ti wọ studio mi tí mo ti wọ studio báyìí n kó níyà tí mo ti wọnú studio báyìí mm. máa wò tá ló fẹ́ ṣe bẹ́ẹ̀ dé. ṣé ní studio nínú ilé mi abalajọ <laughs> torí mo fẹ́ béèrè pé gbogbo àwọn tẹ́ ẹ máa ń kọrin ọjọ́ òbí fún ṣé gbogbo wọn náà ni wọ́n máa ń ní má fẹ́ lọ sáwọ èmi ti fi something thousand sí àkáǹtì ẹ o. Hmm, ṣe rí kì í ṣe gbogbo ìgbà náà làwọn máa expect owó bí ò ṣe nǹkan tó máa tibẹ̀ jáde hmm. àwọn kan wà tó yẹ pé ó gbọ́dọ̀ keep Facebook account yín busy hmm. kò ṣe pé máa ń wo program yìí máa wò ìjọ tí Mike eh, Mike Abdul Abdul wa hmm. ẹ mọ̀ mo tún wò kan náà tẹ́ lọ ṣe birthday chapter kan early morning surprise hmm. ṣé ẹ rí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn àánú ní àwọn customer tó ń follow àbọ̀ tí wọ́n ní yọjú hmm. ok ìjọ kan mo kàn ṣe orin birthday kan mo kàn ṣe bí mo ṣe máa ń ṣe é nìyẹn o bí mo ṣe ṣe yẹn so ọ̀rẹ́ mi ni wọ́n ti pẹ́ wọ́n sáàbù lọ́ndà eh, gọ́vnà yìí lọ́yọ̀ state kí n tẹ̀fẹ́ forúkọ. ẹ forúkọ wọn lẹ. ok so wọn jẹ minister. wọn ti wá wà lamẹ́ríkà èmi kò tẹ̀ sórí yẹn níjọ́ yẹn ni ṣe mọ̀ kákọ̀ fi celebrate àwọn tó bá ń ṣe birthday. Hmm. bàbá rẹ̀ sórí yẹn mo send it sí kínní mo dẹ̀ tag yẹn wọn reply èmi ò dẹ̀ wá after yẹn èmi <laughs> ti lọ bí ṣe tèmi. Hmm, hmm, so ìgbà tó máa tó ọjọ́ bíi mẹ́rin wọ́n message pé yà ipe nǹkan tí mo ṣe yìí àkíní yìí pọ̀ o kí ló pọ̀ mo ra epo one thousand wọ́n ti wọlé fídíò. ẹ̀yin lẹ́yìn ṣé ni. èmi ò kà sí pé pọ̀ èmi kàn pé because ó máa dàbí kéèmí kan tí ìbá ṣe kínní ẹ̀ lọ́jọ́ kan ó máa ń dàbí pé ìrẹ̀wẹ̀sì wà lára mi hmm. so ó máa ń jẹ́ kí n máa ṣe tẹ bá wo page mo ti mo ti upload mẹ́ta. ẹ sì ń gbìyànjú torí èmi tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ pé mo lẹ ti máa ń rí àwọn inspiration tẹ fi máa ń kọ àwọn orin tó dùn tó dùn. ẹ eh, ṣe mọ̀ pé láyìn tẹ bá ti wà. Hmm. ẹ káàbọ̀ ẹ̀yin ló lè fẹ́ wa kẹ́ni kankan ẹ̀rí rẹ̀ ṣe wọlé. ẹ ti <laughs> gbé mi mọ́ra. <laughs> so láyìn tẹ bá ti wà hmm. òun ni so mo dẹ̀ ṣe orin yẹn ìgbà tí mo rìn ah wá wá mẹ́sàgì mi pé kí n bá àwọn send account number mi ah ìjọ àkọ́kọ́ mi ò send ẹ̀ ìgbà tó dijọ́ kejì wọ́n tún mẹ́sàgì yẹn mo wá send ẹ̀ ìgbà tí mo send ẹ̀ àwọn send ọ̀tún ah eléyìí tẹ̀ sẹ́ni yìí pọ̀ jù. ó pọ̀ jù kí ló dẹ̀ dé lẹ́ẹ̀dẹ̀ wá tì mọ́ ah, èmi ń gbà yẹn kẹkàn pè mí pé <laughs> àǹtí ọlá o ẹbẹ́ mi náà ju àkàrà mo fẹ́ sàn dá mẹ́wàá mi sì mẹ́ntì fún o àbí ẹyin alábẹ́ ẹni bá ṣẹ́gun sílẹ̀ kó jẹ. ìdá mẹ́wàá ni. mọ́nà eléyìí tẹ́ ẹ fún eléyìí ti pọ̀ jù hmm. àwọn mi ó lè ti pọ̀ jù wọ́n ní hmm, kí n fira biskit àti hmm. kéèkì. àti kéèkì ti yín o. ẹnìkan wà tó ń wò wá táwa ò wò. táwa ò wò ẹ wo marvelous Taiwo Ọ̀rànṣìpọ̀ tá a jọ máa sọ ṣùgbọ́n àsìkò mi ó ti ṣe kíni ó ti sáré ó ti sáré ṣé tí n bá tún fìwé yìí pè yín wá sórí ètò yìí lọ́jọ́ mi ṣe é máa dáhùn báyìí. àmì lè ṣaláì máa wà. ẹ wà mo máa wà níbí. torí ẹ sì ń bọ̀ wá kọ́ wa bí wọ́n ṣe ń gbẹ́ bọ́ọ̀lù ah. ẹ sì ń bọ̀ wá kọ́ wa bí wọ́n ṣe ń sin ẹja àti ẹdìyẹ lórí ètò yìí nítorí a ní àwọn àyájọ́ ọjọ́ tí gbogbo àwọn ètò yìí tán wà fún hmm. ẹ ṣì ń padà ẹ ti ṣèlérí ẹ ṣèlérí ẹ ṣèlérí <laughs> ẹ bá mi sọ gbogbo ibi tí àwọn ará ilé tí wọ́n ti lè bá yín pàdé pátápátá lórí Facebook o Instagram o eh, Twitter o. ẹ̀yin olólùfẹ́ hmm. tẹ́ bá fẹ́ wò mí hmm. ẹ lọ ṣẹ́rí marvelous Taiwo yẹn náà ni mo lò fún gbogbo ẹ̀ hmm, lórí Facebook yẹn marvelous Taiwo lórí youtube marvelous taiwo mm -hmm. instagram marvelous taiwo mm -hmm. twitter marvelous taiwo mm -hmm. lórí likes mi marvelous taiwo mm -hmm. so kò sí gbogbo gbogbo platform yẹn marvelous taiwo náà ni marvelous taiwo gbogbo social media mi. marvelous taiwo marvelous taiwo a máa gbọ́ ohùn ẹ̀yin máa fi orin dágbére fún wa lórí ètò lẹ́ni ṣùgbọ́n torí àsìkò wa ti sáré ẹ jẹ́ kémi náà máa fi eléyìí ẹ̀ dágbére ṣùgbọ́n dá mi lójú pé ẹ ti rí ẹyọ kan tàbí méjì gbámú láti ẹnu àlejò mẹ́rin pé wọ́n ti ẹ̀ jẹ́ ó tutù bí mo ṣe ń jù sí wọn náà ṣe ń hàn wọ́n sì ń dá wa lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ wọ́n tún dá wa lára yá lọ́pọ̀lọpọ̀ orúkọ tèmi ò tí ì yípadà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ ayọ̀lọ́wà ṣeun ńlá fún mi aláṣà kẹtì gangan tí ò common gbogbo orúkọ tẹ́ bá ti pè mí gbogbo ẹ̀ náà ni mò ń jẹ́ tí mò ń dáhùn tẹ́ bá fẹ́ bá mi pàdé ẹ bá mi pàdé lórí gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá at ọ̀nàbàjò ọ̀làwálé ọ̀nàbàjò ọ̀làwálé lórí facebook lórí instagram lórí twitter lórí youtube ẹ lọ subscribe lórí youtube channel mi ẹ follow mi lórí instagram kájọ máa ṣe kíni kájọ máa roll kájọ máa sọ̀rọ̀ papọ̀ sẹ́yìn bá ní ọ̀rọ̀ kan tẹ́ fẹ́ bá wa sọ tó bá jórí Kaftan television yorùbá lẹ ti fẹ́ bá wa sọ at Captain tv yorùbá ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jẹ́sẹ́ yín ṣọwọ́ síbẹ̀ ẹ máa rí wa ń bẹ̀ kí jòkó pọ̀ sókè òun lọ́bẹ̀ ọgbẹ́ ṣùgbọ́n mo ti ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan pé máfẹ́lọ́sà ìwọ̀n máa fi orin dágbére fún wa lórí ètò lẹ́nu ó yá máfẹ́lọ́sà ìwẹ̀ gbélẹ̀. ọba tó ní máa jẹ̀mú ó máa ṣe o mm. lórí ayé wa mm. ọba tó ní máa jẹ̀mú ó máa ṣe o. ẹ ti kọ̀ ẹ tó pọ̀ ẹ kọrin fún Kaftan TV Yorùbá. ok captain TV. Mm. má gbé kúrò má yí kúrò o mm-hmm. Kaftan TV kò máa gbọ́ o ní gbogbo ìgbà ó ṣe ní lóore tó bá fẹ́ kọ́gbọ́n máa gbọ́ ní gbogbo ìgbà. mo ti ń lùlù sí o <laughs> ah, máa <laughs> dùn ní gbogbo ìgbà ah ó yànà <laughs> tó bá fẹ́ kọ́gbọ́n máa gbọ́ ní gbogbo ìgbà. wọ́n eh? fẹ́ gbọ́ ìròyìn tó múràn ládàá o máa gbọ́ ní gbogbo ìgbà. gbani. pẹ̀lú àwọn tèmi ẹ̀ máa gbọ́ ní gbogbo ìgbà tó bá yí kúrò gan o ó máa dùn mí jù. ó máa dùn yín gan. ó máa ti dùn mí. Eh, ẹ ẹ ká tún fi àtayọ̀ pàdé ẹ bá ń jọ̀wọ́ ẹ sọ pé. ẹ ṣé o. bye.